I posted a video, sorry, a picture of um, Iya Mohbad's house. Am I communicating? Um, ṣé kò tí mo sọ yé yín? I have to be TikTok I ṣáà gba a video. ṣe rí láàárọ̀ yìí. Mo ò sí ní proper place tí mo ti lè GP ni so please bear with me. Ṣé kò tí time ò tí tó náà but my fẹ́ be on time so that um, ẹ ṣàbá mi ẹ bá mi gbà bẹ ṣe mi tiktok and ẹ jọ ẹ tó bá dé bá mi copy kíní sórí instagram i'm still coming for a proper show because ìyábọ̀ olórí burúkú awáyé wa pasán awáyé wa pòfo ikú máa pa ẹni ó máa yọ ya ẹ lọ́rùn ni olórí burúkú aláyà gbígbẹ aṣèrè jati játijàti Ika ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ now i saw the post this morning Sorry, I posted the Mohbad's house yesterday. As you all know me very well. Yorùbá máa ń We kan. Ó ní àjẹ́ tó bá máa pààyàn. Ẹ ní rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀. Am I communicating? I want to put this straight out there now. Fún gbogbo ẹ̀yin olórí burúkú, ẹ̀yin aláyé bàjẹ́. Ìwọ tó bá kí ń ṣe regular person mi to máa ń pè to tó máa ń bá mi sọ̀rọ̀. Má pè mí advice mi ẹ̀yin olórí burúkú ṣe bá ti rí àti mọ́rú yín náà don't come on my page to come and leave a comment ìwọ tó bá fi nasty comment sórí page mi ikú pa ẹ́ ikú pa ẹ́ yes mo gbélé yẹn jáde absolutely mo gbé jáde um, yorùbá máa ń pòwe kan ṣé ń gbọ́ mi ọ̀nà ìjẹ́ tó bá máa pọ̀ ọmọ kò kí ń fi kò kí ń fi ẹ̀jẹ̀ wọn lẹ́nu tí mi bá ní anything tí mo máa ṣe fún ìyá Mohbad which kí ló kàn mí eré tèmi ń sá behind closed door and to people to see eré tèmi ń sá ni pé kí Mohbad gba justice that is my priority every other priority ọlọ́run á deal pẹ̀lú wọn lord ẹ̀ máa deal pẹ̀lú wọn that is my belief am i communicating so ilé ìyá Mohbad tí mo gbé síta mo fẹ́ jẹ́ kó yé ìyá Mohbad ni pé ṣèbọ́n sọ pé lọ rajà ní Sango ni ṣèbọ́n ló lọ rajà ní Sango ni tí mò ń sọ́njọ́ yẹn pé Sango ló ń gbé abẹ́tí gbàgbé wọ́n ní àwọn lọ ra nǹkan ní Sango ní kíní kan mo ní Sango ló ń gbé pé fídíò tán ṣe yẹn make believe ni ṣé ń gbọ́ mi mo ní ẹlẹ́dìí Ọlábànjí tó fẹ́ jalè ló ní kó lọ ṣe fídíò yẹn kán ba lè dáwó fún wọn ṣé gbogbo yín rántí if i'm not mistaken ṣé rántí mo dẹ̀ ní màá gbé fọ́tò ẹ̀ wá màá gbé wá mo jẹ́ gbé wá síta nìyẹn ìyá Mohbad wá bọ́ta ó sọ pé tí òun kọ̀ọ̀kan bá ṣe òun ipe kan mú èmi ṣáyé ẹ fẹ́ bàjẹ́ ní ṣó lórí burúkú ni ẹni kí ni mo fẹ́ fi ẹ́ ṣe kí ni mo fẹ́ fi ẹ́ ṣe so mo fẹ́ mo fẹ́ àmọ́ ẹ̀ sìn màá wá gbé síta wọ́n máa àmọ́ ẹ̀ wọ́n máa come for you silently ni èmi mi nígbẹ́ kankan síta èmi kàn fẹ́ jẹ́ kó yé ẹ pé sátáláìtì mi gbogbo bí ló wà ilé ìwùn mi lókù tí máa gbé fi fún yín sìn because kí ló dé tí mo dẹ̀ ṣe gbé kíní síta ni pé wọ́n ń wá wùn mí wọ́n fẹ́ fún ní lẹ́tà wọ́n ò rí wùn mí tábàṣà àgbélé ìyá Mohbad síta á ṣà fún wa níbi tí wùn mí wà wùn mí ṣà ń lọ síbẹ̀ àbí tí mo sọ yé yín so ìyá Mohbad gbogbo lórí burúkú ẹkún tó ń sùn yẹn ọgbọ́n ọgbọ́n tẹ fẹ́ fi yẹran jẹ láwo ni ó tún ń ẹ tún ń tó máa dá fún yín o fẹ́ mú fùkúrò bẹ́ẹ̀ mo gbọ́ tó lórí búkú ẹ̀ sọ pé ẹ mọ́tò wa ń wa ẹ̀ ń bẹ̀ ṣáyé ẹ fẹ́ bàjẹ́ ni kí ló kọ tèmi àti ẹná o máa ń pàtàkì ara ẹ̀ gan ṣá àwọn mọ́tò ń páàkì síwájú ilé ẹ̀ jọba ò ní tiẹ̀ ṣe jẹ́ wọn lọ páàkì síwájú ilé ìwùn wọn lọ páàkì síwájú ilé àdúrà wọn lọ páàkì síwájú ilé ìdàróṣà ìwọ ni ṣé wọ ni ìwọ ìwọ ló kéré jù nù priority priority nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ ló kéré jù mo ti rí ẹ lónìjẹkújẹ mo ti rí ẹ pé kò ń ṣẹjú ẹ náà inú ìgbèkùn ayé tí Wùnmí díẹ̀ mú àtìyá ẹ̀ kójú ẹ tó ká ń bẹ̀ ó máa pẹ́ àbúrò ẹ náà sọ̀nà ó ní bàbá Mohbad náà ti wà nínú ìgbèkùn yẹn rí Ọlọ́run ló bá wọn yọ kúrò ń bẹ̀ so kí ni tèmi àti ẹ tó wá sọ pé tí nǹkan bá ṣe ẹ àwọn èèyàn ti wá páàkì síwájú ilé ẹ wọ́n wá ń ṣọ́ ẹ lójoojúmọ́ jọkí ó máa ń fipá ó máa ó máa attach importance síra ẹ náà ṣó lórí burúkú ni ẹni kí ló kèmí àti ẹ ṣùgbọ́n ó sọ pé ògbé mo dẹ̀ sọ pé òun gbé Ṣàngó wọ́n ní kọ́ ni mò ń pàjọ́ yẹn pé nǹkan tó ṣe kò ń ṣe make believe mo dẹ̀ sọ pé Ṣàngó ló ń gbé mo ní Ọ̀tà ló ń gbé ní bells mo ti sọ gbogbo bí ìkọ̀ dárúkọ street ẹni mo dẹ̀ fẹ́ jẹ́ kó yé pé sẹ́ ẹ lè sá fún anybody o ò lè sá fọ́lọ́hún if I want to come to any to anybody there in Nigeria I will come I will come and bring you out Wunmi ìwọ ló kù tí máa gbélé ẹ̀ síta jẹ́ nsọ́ọ̀sì kí gbogbo ayé gbọ́ because o ṣe party níjọ́ Saturday ṣùgbọ́n wọ́n fẹ́ fún ẹ lẹ́tà sí pé kó wá fún kó wá sí court kó wá sọ ọ̀rọ̀ nípa bí wọ́n ṣe máa ṣe DNA òun sáwọn ọ̀rí lẹ́tà fún ẹ. ẹ jọ tóun bá ti rí lẹ́tà fún lọ́ọ̀yà tóun bá ti rí lẹ́tà fún Wùmí bó ṣe ṣe fún mm, bó ṣe ṣe fún um, àrífà ńlá bẹ́ẹ̀ ni kó ṣe ṣe fún Wùmí kán lọ arrest ẹnbi tó bá ti rí kán arrest ẹ kán dẹ̀ fún ní lẹ́tà ní ní police station mo gbélé yẹn síta ìtorí alice tọ́ba ṣáà lọ jókòó síta bẹ̀ wùnmí ṣáà ń lọ bẹ̀ ìyá mohbad náà dẹ̀ ń lọ sọ́dọ̀ wùnmí so a lè trace wọn a lè wá wùnmí jáde because wọ́n sọ pé bàbá mohbad ń sìn kò fẹ́ ṣe kò fẹ́ ṣe dna ó kàn ń pariwo dna kò fẹ́ ṣe ó kàn ń pariwo ni a dẹ̀ ti wá wùnmí títí títí títí àárí wọ́n ti fún wọ́n ti pe lọ́ọ̀yà ẹ̀ wọ́n ní lọ́ọ̀yà ò lè bá gba lẹ́tà ó ń fira ìpamọ́ kò wá gba lẹ́tà ó jẹ́ kó lọ sí court lánàá wọ́n lọ sí court láti lọ argue pé kí ni reason tí bàbá ṣe fẹ́ DNA kí ló dé tí Wùnmí sọ pé òun fẹ́ DNA you know we want to prove to the court beyond reasonable doubt Wùnmí Wùnmí was nowhere to be found the lawyer said Wùnmí ò tí ì gba lẹ́tà irọ́ tó ń pa lójoojúmọ́ nìyẹn ṣé nǹkan tí mo sọ yé yín ṣé nǹkan tí mo sọ yé yín oh shit I think I've missed my way ṣé nǹkan tí mo sáyé yín now mo now kí ni mo fẹ́ fàyọ ìyá Mohbad ẹ ṣáà mọ̀ bẹ ṣe máa ń lọ sílé ológun ẹ mọ̀ àwọn babaláwo tẹ máa ń pè ó lè lọ pè wọ́n o wọ́n sọ fún ẹ pé tí bíjè bá ti ṣe ṣòtàn kò rò ń pa tiyín mọ́ ọ̀rọ̀ Mohbad ló ń bá èmi anything tó ń fún mi ní sleepless night ni ìbáwo ni ọmọ ṣe máa kú táwọn èèyàn kọ́ dẹ̀ máa máa support evil tó máa máa protect ẹni tó wà pẹ̀lú ọmọ yẹn the last breath ọmọ yẹn tó fi breath ẹ̀ tó máa máa protect ẹ̀ the only thing tó máa ń fún mi sleepless night yẹn ìyá Mohbad ó kéré ní àwọn tó máa fún mi ní sleepless night am I communicating so má pàtàkì ara ẹ pé àwọn kan wá pààkì síwájú ilé ẹ wọ́n ń ṣọ́ ẹ jọ kí là ń ṣọ́ ẹ fún ṣé wọn ló fẹ́ fún wa ilé ẹ tó pa Mohbad ni wùmí gangan là ń ṣọ̀nà wùmí gangan là ń wà kó provide wa lẹ́yìn tó pa Mohbad àbí kó pé ká represent ká fún níwèé court àbí nǹkan tí mo sòye yín sòye Mohbad tí wọ́n bá ṣe eré ara kí òra yá o ṣọ́rọ̀ mi yẹ then secondly olórí burúkú èyí tẹ̀ ń kọ́mẹ̀ntì kiri ìgbà tí bàbá Mohbad ń lọ kiri tó ń ya fọ́tò ẹnu bọ́ọ̀sì tó ń ṣe oríṣiríṣi fún bàbá yẹn tó sọ pé àwọn máa nà án ni àwọn fẹ́ nà án nu bọ́ọ̀sì olórí burúkú yẹn aláyé ìbàjẹ́ ẹ̀yin hypocrite káàkiri ayé ẹ bọ́tà ń gbà yẹn bàbá yìí kíìpù kùlù ẹ̀ bàbá yẹn mọ̀ pé òun ò ṣẹ̀ òun ò ṣe nǹkan tí ò da ẹ̀ ń ya fọ́tò bàbá yẹn kiri kò sí nǹkan tá ì ṣe fún bàbá yẹn tùdẹ́ ń pé èèyàn kan tó súnmọ́ mi ó láti lọ ra mọ́tò fún bàbá yẹn ó láti lọ ra mọ́tò fún for the protection of that man am I communicating gbogbo yín ẹ̀rí yẹn sọ́ngbà yẹn ẹ sọ pé à ta ni bàbá iṣẹ́ ẹ̀ kí ló tó fẹ́ pa bàbá ẹ̀ tí bàbá ẹ̀ bá kú is it just because that man is not coming out to talk is it just because we are telling that man to keep his cool ipe gbogbo ẹ̀ máa wá da ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ kọ́ má turi tiri sọ ṣé torí bàbá yẹn ń dákẹ́ just because ìyá Mohbad she is perfect in acting kó tó ṣe kékeré wùmí àti tìbọ̀tà kó lọ sunkún ṣé torí bàbá yẹn náà sọ̀rọ̀ ìgbà tẹ́ gbé bàbá yẹn tẹ́ ń sọ kiri tẹ́ ń ya fọ́tò ẹ̀ kiri inú mọ́tò olórí burúkú yẹn ẹ̀ pé Sanwó-Olú ń gbà yẹn ẹ̀ pé Tinubu ẹ̀ pé Rẹ̀mí Tinubu àsán kọ́kọ́ bàbá ò sunkún síta wọ́n ra mọ́tò fún for his protection bàbá yẹn tún sọ pé wọ́n wá sínú ilé òun kò sẹ́ni tó sàn kọ́kọ́ láàrin ìwà náà láti wọ́n bá ṣe máa move bàbá yẹn ṣé torí bàbá yẹn ò ti ń bọ́ta kó máa sọ̀rọ̀ ṣé torí bàbá yẹn ò ti ń bọ́ta kó máa sọ̀rọ̀ olórí burúkú ya Mohbad tó jò bá rọ̀ jù jò sí ni tóun bá rọ̀ jù jò sí ni mú orúkọ bàbá kúrò lẹ́nu ẹ because gbogbo èyí tí mo ṣe mo ń sọ fún gbogbo yín mi ò bá bàbá sọ̀rọ̀ I don't talk to him I don't I don't talk to him tí bá ní tí mo fẹ́ send sí wọn mo máa send mo kàn máa send receipt ni I don't the only time tí bàbá bàbá sọ̀rọ̀ ni pé tí n bá pe ẹ̀gbọ́n wọn ní abroad ní Amẹ́ríkà pé ẹ pe bàbá wọlé ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ ṣèbí ẹ máa ń bá bàbá sọ̀rọ̀ gbogbo yín lẹ ní nọ́mbà yìí náà ẹ bèrè lọ́wọ́ bàbá yẹn pé ṣé mo pè mo dápè rí mi ìdápè wọn rí olórí burúkú ya Mohbad tó ń pe jòsí jòsí tójò bá rọ̀ jù jòsí ni tóun bá rọ̀ jù jòsí ni ṣáyé fẹ́ bàjẹ́ ni ṣọ́sọ́ fẹ́ pé jòsí gan mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni nǹkan tó ṣe wà kọ́ńfọ́tébù fẹ́yìn láti máa ṣọ́ bàbá nu mọ́tò tẹ́ ẹ̀ ń ya fọ́tò ẹ̀ kiri tẹ́sán pé ẹ fẹ́ nà ọ́ nu mọ́tò ń jọ òun náà ló fún èmi náà ní go ahead láti ṣe nǹkan tí mo ṣe ṣe ti gbàgbé ni ara ìjà lẹ́yìn wà náà ara ìjà lẹ́yìn wà What is good for the geese is good for the granders. Am I communicating? So spare me your freaking hypocrisy and get get big lọ. You don't have to comment on my chat. Mo even if I'm the last man standing, last woman standing, I will fight this justice for Mohbad with every breath in me. With every breath in me, mo So ẹ má jẹ́ kó jọ yín lójú. Nǹkan àwọn followers Wùnmí àwọn speaker Wùnmí àbí kò yé yín àbí nǹkan tí mo sọ yé yín ṣé nǹkan tí mo sọ yé yín nǹkan tó mú àwọn speaker Wùnmí tó lọ ya fọ́tò bàbá tó ya fọ́tò gbogbo ẹ̀ nínú ibi tí bàbá yẹn ti ń lọ owó tó yẹ ká fi ṣe nǹkan fún bàbá yẹn wọ́n lọ fi ra mọ́tò fún bàbá yẹn gbà yẹn wọ́n lọ fi ra mọ́tò fún bàbá yẹn gbà yẹn because ẹ ń stock ẹ ń trailer ẹ ń ya fọ́tò ẹ kiri èmi náà wá ṣe fún yín padà mo dá padà fún yín mo jẹ́ dá padà torí pé a tún wá wùn mí ni tàbá gbélé síta wùn mí àṣà lọ́bẹ̀ ìyá Mohbad ayé àsọ fún àbí tí wùn mí wà ó ti pẹ́ ó ti lé ní oṣù kan àbọ̀ ń sìn kò síbi tán tí ìwà wùn mí dé àrí wùn mí fún lẹ́tà wọ́n lọ sí kóòtù fún DNA proceeding lánàá lọ́yà sọ pé wọ́n ti fún wùn mí lẹ́tà ẹ wo rọ́tọ́ ń pa So if she cannot provide herself, alternatively, we go to Mohbad's mother's house and give him give her the letter. Tí kóòtù bá gbà wọ́n láyè so ẹjọ́ kí ni mo ṣe tí ẹ̀ ń sọ tí gbogbo yín ń sunkún kiri tẹ́ ẹ̀ ń ṣe orí burúkú kiri ṣé mi rí yín ni ṣé mi rí yín ni explanation nǹkan mi jẹ́ yín àwọn olólùfẹ́ mi ni mo jẹ́ explanation yìí mi jẹ́ ẹ̀yin miscreants mi jẹ́ ẹ̀yin olórí burúkú àbí kò yẹ yín àwọn supporter àwọn mi wọ́n sọ pé àwọn fẹ́ ṣe èrè ni especially olórí burúkú ìyá àbíkú àti àti jókòó ti PayPal ṣèbọn sọ pé àwọn fẹ́ àwọn fẹ́ mú oríṣiríṣi wá láti fi wá wá justice fún fún mi ni ẹ ẹ ẹ jẹ́ ká continue now but i'm just telling you now tí n bá ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ ṣe fún ìyá Mohbad i will not put her picture there i will not put the house there i just want you all to feel the heat bẹ́yìn náà ṣe ń ya fọ́tò tẹ ṣe ń tẹ̀lé bàbá yẹn tẹ ṣe ń ṣọ́ kiri nǹkan kẹ́yìn náà feel heat yẹn kẹrin bó ṣe ń rí nǹkan tó mú yín tẹ́fí pọ́ wà òkè fún yín láti ṣe fún bàbá Mohbad òun náà ló wà òkè fún mi láti ṣe fún ìyá Mohbad àbí nǹkan tí mo sọ yẹ yín so that is why I put that picture out there now moving forward Ìyábọ̀ ò ní ṣe oríire ayé ẹ̀ máa bàjẹ́ ni àbájọ náà tó rí bá ti ṣe tó rọ náà gbégbà olórí burúkú dóbò láwìn ìwọ update pé wọ́n threat ya Mohbad pé this is the height of it o ti sọ pé ò ní dá sí mọ́ o ò lè dá sí ìṣèbọn threatening ẹni wọ́n ní tó bá tún dá sí gbogbo bí gbogbo nǹkan tó mọ ẹ ń ṣe ní Turkey gbogbo òbò ọmọ ẹ obìnrin tó wà lọ́wọ́ little frosh tó dó wọ́n sọ fún ẹ pé gbogbo ẹ̀ ló máa gbé síta náà wọ́n sọ fún ẹ̀ náà nǹkan tó ń ṣe dá sí nìyẹn bọ́tà pẹ̀lú full chest ẹ kó sọ pé o kàn fẹ́ dá sí ni Ìyábọ̀ wọ́n threatening ẹni náà ọwọ́ tiẹ̀ náà mọ ìwọ náà ní skeleton kọ́bọ̀dẹ̀ nǹkan tó ṣe dákẹ́ nìyẹn ò déédéé dákẹ́ náà ìwọ wá sọ pé ẹ tó bá tiẹ̀ dá sí kí Lagos state government kọ́ dá sí this is a threat to life Ìyábọ̀ ikú ló máa pa ẹ́ you are a fake idiot ó ti gbàgbé ni the last person tó bá ọmọ yìí chat yàtọ̀ sígbà tó kú lọ́wọ́ Wùnmí ìwọ àtọ́kọ ẹ olórí burúkú ni o gbégbèsè ńgbà yẹn o lè gbégbèsè ọkọ ẹ tí o tó jẹ́ pé tó tó jẹ́ tí igbotic igbotic English tó wà lẹ́nu ẹ̀ Oh, ó bọ́ta ó bọ́ta sorry sórí Daddy Freeze ó sọ pé and the boy talk to me o oh, nne i no know say good go die o i no know say e serious so. Oh. kò ní yẹ Ìyábọ̀ ibi tí Mohbad bá wà láyé tó bá wà lọ́run kò ní forgive ẹ spirit ẹ máa haunt ẹ for the rest of your life ni àti wà tọkọ ẹ Mohbad came to your your your your your your àgbésùn ẹ ìwà àtàgbésùn ẹ ẹgbẹ́ Mohbad wá sí ìlú òyìnbó ọmọ yẹn pọ̀ gbogbo àti ẹ̀ fún yín tí wọ́n bá jẹ́ abiyamọ gidi tó ń proclaim po jensen tí olórí burúkú pọ̀ ló bá tẹ̀lé kẹ́ máa as abiyamọ mo ti sọ fún yín lórí íńtánẹ́ẹ̀tì a lot of times ìgbà tí ọkọ lédì kan ń búlì ẹ̀ gan just because ọmọ yẹn ò níwèé ọmọ yẹn á lọ ṣiṣẹ́ á gbowó ẹ̀ á ṣe oríṣiríṣi fún ọmọ yẹn tọmọ yẹn bá fẹ́ sọ̀rọ̀ á sọ pé wọ́n máa dá padà sí nàìjíríà ọmọ yẹn sọ fún mi mo pe social àjọ náà mo ní kọ́ lè fún ọmọ yẹn nílé kọ́ lè fún níwèé ọmọ yìí ní kí n ṣe ọmọ yẹn ní kí n ṣe ó ní because òun ò fẹ́ jẹ́ kó ipò sọ pé ó dé òun padà sẹ́kọ̀ọ́ ọmọ yẹn ní kí n ṣe lóòótọ́ but I went behind mo dẹ̀ bá sort everything lady yẹn ti níwèé lẹ́nìí sìn ó ti ní fọkànbalẹ̀ ìyábọ̀ tí olórí burúkú ẹ ọkọ ẹ àgbésùn ẹ bed partner ẹ tó ṣorí tó ṣorí tó ṣorí pẹrẹsẹ bí ìgbà tó fi tó fi ń gbẹ́bọ tó bá tiẹ̀ sọ pé bàjẹ́ ká sọ o ìwọ àsábíyamọ ìwọ àsábíyamọ abíyamọ tó pera ẹ tó sọ pé òun jà fún Mohbad ó love Mohbad àbí abíyamọ tó pera ẹ ta ni ò bá sọ ta ni ò bá wẹ̀yàn kan lọ sọ̀rọ̀ yẹn fún kò tiẹ̀ pretend pé wọ́n kan ló sọ tó bá yẹ pé jà tó ń jà yìí ó jà nígbà tí Mohbad sọ ọ̀rọ̀ fún ẹ Mohbad confided in you Mobad confided in you. Mobad told you everything that was happening to him. Iyabo, you turned deaf ears. You came back to the country. You kept mute for almost five days. Oh, that's all, yeah. olórí burúkú wa tọkọ ẹ ẹ pọnú ibi tẹ pọnú dé tẹ stupid dé ó tún bọ́ta ó sọ pé ẹ ọmọ yẹn jẹ sọ̀rọ̀ fáwọn o ṣùgbọ́n àwọn ò ká kún náà pọ̀lọ́ ibi tó ti gọ̀ ni àdàgbàjẹ́rà fún gbogbo nǹkan tó ti fẹ́ jẹ́ kó ó ti fi yọ̀ kébè ó sọ̀rọ̀ ẹ̀dì kébè super ó wá tún bọ́ta ó tún sọ lẹ́nu ó kì í sọ pé ọmọ yẹn sọ fún ẹ ọmọ yẹn dẹ̀ dé lu òyìnbó ó ní òun mọ̀ pé ó ní òun mọ̀ pé nǹkan tó serious bẹ́ẹ̀ yẹn ni ṣùgbọ́n wọ́n sọ pé ọmọ yẹn sọ fún ẹ nílùú òyìnbó pé kò gba security fóun ẹ̀rù ń ba òun but yet ó sọ pé òun mọ̀ pé nǹkan tó serious ni ọlọ́run á fi ìyà jẹ ìyàbọ̀ láàárọ̀ yìí so ìwọ lè update ìgbà tó gbé fọ́tò bàbá Mohbad síta tó ń tracing bàbá yẹn tó sọ pé wọ́n fẹ́ nàánú bus Ìyábọ̀ olórí burúkú ayé ẹ̀ máa bàjẹ́ ni ó dẹ̀ mọ nǹkan tó ṣe ó mọ nǹkan tó ṣe Naira Marley tó wá pariwo síta mo ń bọ̀ wá ṣe full show mo ń bọ̀ wá ṣe full show I will come back mi fẹ́ lọ síbẹ̀ mo fẹ́ gbé yín débẹ̀ tó bá tọ̀ sọ ni mo ń bọ̀ wá ṣe full show Ìyábọ̀ ò ní jẹ́ tán you are evil tó bá wá gbogbo definition of evil incarnate Ìyábọ̀ ìwọ ni you are so wicked you are bad ẹni tó bá rí ẹ tí ò i'm coming back for you i'm coming to make a full show for you you are evil with receipt kí ni Naira Marley ṣe fún ẹ kí ni Naira Marley ṣe fún ẹ tó bá lórúkọ jẹ́ Ìyábọ̀ ò ní jẹ́ tán ẹ̀yin olórí burúkú ìgbà tó ń ṣọ́ bàbá Mohbad kiri Oh, my update Oh my son, this is the height of it Lagos state government you have to rescue this woman this is a threat to life but ìgbà tán ṣe fúyà Mohbad ó wà òkè fún gbogbo yín òun bọ́ síta kí ni bàbá Mohbad rà lọ́wọ́ ìyá ẹ̀ ṣé bàbá Mohbad yai iṣẹ́ ìyá ẹ̀ kó tó ya wèrè ni Ìyábọ̀ ṣé bàbá Mohbad jẹ iṣẹ́ ìyá ẹ̀ ṣé ó gbòbò nídìí ìyá ẹ̀ ni tí ò sanwó ó náà pò òun ní middle of the night olórí burúkú ìwọ náà lọ máa ń rí pé gbogbo ìwọ lójú ẹ̀ máa ń rí bí káàkiri àgbáyé aláyé bàjẹ́ ìka ẹ̀yin wèrè gidi ìwọ wá ní this is a threat to life ó dùn lẹ́nu ẹ̀ ẹ mọye threat to life tó ti ṣe fún bàbá Mohbad ni is it because man sọ pé ẹ má jẹ́ ká sọ síta wọ́n máa fi wá ṣe yẹ̀yẹ́ ni ẹ má jẹ́ ká sọ síta lọ́wọ́lọ́wọ́ ń sìn lọ́wọ́lọ́wọ́ ń sìn ibi tí bàbá wà a fẹ́ move ẹ̀ kúrò ńbẹ̀ mo ti ní mo ní sọ síta a fẹ́ move ẹ̀ kúrò ńbẹ̀ mo pe àwọn tó bá mi dá sọ́wọ́ yẹn ni tá a máa gbalé fún wọn mo bọ́ta wa tọrọ owó lọ́wọ́ yín mi ì bọ́ta náà because wọ́n ń threaten bàbá yẹn But just because that man is not coming out to talk, just because that man is not coming out to talk posterity will judge you all ọlọ́run máa dájọ́ fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ mọ òótọ́ tẹ́ sọ gbogbo ẹ̀yin tẹ́ ní bàbá yìí lára àwa wítọ́ olórí burúkú sọ pé ìyá yìí ló lùzọ ọmọ ṣáyé yín fẹ́ bàjẹ́ ni ẹ gbọ́ nǹkan tí mo bá di sọ ni ten years àná sí mọ́mí ó dẹ̀ ní kò ń ṣe ten years fifteen years I àná sí mọ́mí ọbẹ̀ dùn tán nìyá Mohbad fẹ́ wá bùjẹ́ náà kò dẹ̀ sẹ́ni tó ní kó má jẹ́ but kó tún wá mọ tó pa ọmọ ẹ̀ kó mọ ẹni tó pa ọmọ ẹ̀ kó dẹ̀ dákẹ́ who does that who does that ẹ wá sọ pé ìyá ìṣẹ̀ṣẹ̀ lose ọmọ ni bàbá Mohbad ò lose ọmọ ẹ mẹ́ pé bàbá Mohbad lọ́mọ ní ikú Mohbad máa dùn jù ṣá because ọmọ tó nurture nurture nurture nurture tó fi dàgbà tó ti ń wò pé ọmọ yìí ó máa sanjọ́ fún ẹ ayé wa mú wọn wá ọmọ yẹn lójijì wọn ká eyín ọkàn bàbá yẹn ìyá Mohbad ò lè mọ rírì ọmọ yẹn gbogbo èèyàn lórí burúkú náà sọ pé this is a woman that just lost her child is it because baba is not crying ṣe mọ pain tí baba yẹn go through every day as a matter of fact mo láti pe kí lè máa pe kí nìyẹn náà therapist therapist yẹn ò tí ì ráyè ni ipe kan lọ kan lọ ní session pẹ̀lú baba yẹn do you know what that man is going through do you know Is it because you're not coming out to talk? Just because we don't want them to make jest of that man. Just because we don't want them to laugh that man. Tí ò bá ń ṣe irú àwa yìí àti àwọn èèyàn dáadáa tó wà káàkiri àgbáyé. Bàbá yẹn gan ti gbọ́ pọ̀ táwọn ti kú. I'm telling you this for free today. But I don't want to talk much. Ẹ fẹ́ wá ọ̀rọ̀ jáde lẹ́nu mi ni. Ṣùgbọ́n mo ní So bọ̀ mo ń sọ fún lọ́sàn pé tí ò bá nídìí obìnrin ò ń jẹ́ kú mólú àfi tí kú bá mólú ilé wọn lọ tí ò bá nídìí mo ní ṣe nǹkan tí mo ṣe yẹn we are keep we have been keeping quiet for a long time and this is the high time high for high high for high I don't care what anybody calls me I don't care mi ti sọ fún yín wọ́n ti gé tì mí lọ tí ò bá ń ṣàwọn tó nífẹ̀ẹ́ mi tán pè mí I won't do this show mo ti sọ pé full show mo bá wà ṣe lọ́sàn-án mo ní àwọn nǹkan kan tí mo fẹ́ já síta tí mo fẹ́ sọ fún yín àwọn ibi tó jẹ́ ká wò kan àwo bẹ̀ àwọn nǹkan kan tó jẹ́ ká wò àwo bẹ̀ tágẹ́ẹ̀tì Wùnmí àwo bẹ̀ ìyẹn mo fẹ́ wá sọ lọ́sàn-án yìí mi ìmọ̀ ẹgbẹ́ lè máa wáyé ṣé nǹkan tí mo sọ yẹ yín mi ì jẹ àwọn olórí burúkú opposition party ní explanation o ẹ̀yin olólùfẹ́ mi mo kàn ní kí n sọ eléyìí fún àti àwọn hypocrite tó ń gbé kiri pọ́n gbé fọ́tò ẹ̀ ṣé torí bàbá yẹn ò sọ̀rọ̀ ìtorí bàbá yẹn ò sọ̀rọ̀ ṣé gbogbo yín rántí ìgbà tí Mohbad kú ìgbà tí wọ́n béèrè ẹ lọ wo fídíò yẹn BBC béèrè nípa fámìlì bàbá yìí lọ́wọ́ bàbá yìí bàbá yìí ni mi ìfẹ́ sọ̀rọ̀ ó ní àwọn nǹkan kan sì lè látúnṣe bàbá yìí kọ́ ló kọ́kọ́ gbé fámìlì ẹ̀ wá síta ìyá Mohbad ni màá lọ wá àwọn fídíò yẹn màá wá play fún yín ó dàbí pé tí nǹkan bá ti pẹ́ orí yín máa ń dọ̀tà ìyẹn lórí book opposition party yẹn orí yín máa ń dọ̀tà ẹ̀ kì í rántí bàbá yìí BBC bí ní deep question jọ yẹn ó ní mo fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ ó ní òun ò fẹ́ sọ̀rọ̀ ẹbí òun síta ìyá Mohbad ló kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹbí wa síta àti olórí burúkú Wùnmí apọkọjáyé àṣànà bàbá yìí ó ń keep a lot ó ń keep a lot but yet you all will be coming to attack the man to castigate the man to come for the man. ẹ ní jẹ tán ẹ jẹ́ ń bọ́ta padà ìyábọ̀ olórí burúkú ni ẹ ọ̀rẹ́ ò jọ mí lójú náà ọ̀rẹ́ ò jọ mí lójú náà ọ̀rọ̀ ò jọ mí lójú náà ìwọ sọ pé this is the height of it ó ti gbàgbé pé ìgbà tó fẹ́ fún Lizzy ní lẹ́tà ó máa lọlẹ̀ mọ́gẹ̀tì ẹ̀ tẹ́ ń ṣó gbogbo mọ́tò Lizzy tẹ́ ń ṣó ilé ẹ̀ olórí burúkú ẹ̀ kò ń ṣe try to life fún Lizzy ńgbà yẹn ṣùgbọ́n ó wà òkè fẹ́yìn láti máa ṣe fẹ́yàn ẹ̀ ní ṣoríire àní mò ń dúró de court letter yín ẹ wá mú mi sẹ́ àtẹ̀yìn àti ẹ́rẹ́ǹdì àtẹ̀yìn olórí burúkú tó fẹ́ ránṣẹ́ pé kẹwàá mú jẹ́sẹ̀ ẹ wá mú mi ìlú tó lófin leléyìí mo ti sọ fún yín èmi gángan ti lọ sọ fọlọ́pàá mo ti is it because i'm not coming out to talk mi ì fẹ́ sọ̀rọ̀ jù nǹkan tí mo bá fẹ́ kẹ gbọ́ lẹ máa gbọ́ bọ́tẹ́ ẹ fèmí àti wọn sílẹ̀ ṣẹgbẹ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ àti wọn sílẹ̀ ilẹ̀kẹ̀ tí ò bá já sílé tí ò bá já síta ibì ló máa já sí ibì ló máa já sí ẹ má wọ́rì let them bring it on let them bring it on abára wa ń bẹ̀ wọ́n riba tóbìnrin bá tọ riba tọkùnrin bá tọ àtọ̀rìn a máa wèé tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ wọ́n níbi tí erin méjì bá ti jà koríko bẹ̀ ló máa sọ́fà àtijọ́ wà ń bẹ̀ náà tá a gba justice yẹn sẹ́ ẹ má kì mí mọ́ àbí kò yẹ yín i will come back. I will come back. I know most sùn throughout ni. Mo rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣó yé yín. Now, ó ti máa rí fa. Marifa. Mo ti update lánàá bó ẹ jẹ́ kí n tún chip ẹ̀ yín. Arifa ti kúrò lé o ti délé. Kan tó arrest ẹ̀. Ìgbà tó máa rí fa ṣe ń gbọ́ mi. Ìyàwó Arifa pẹ̀lú Arifa. Arifa ló wá. Ìgbà tó mú lọ. Ìyàwó Arifa wá pé Gurex. Gurexi, God bless you. I know many people don't like you gbogbo wa la ní tàbí ṣùgbọ́n wa ṣé nǹkan tí mo sọ yẹn but tabarẹ́ tó tó dúró tán tó dẹ̀ sọ pé justice iṣẹ́ tó ti yẹ yín tí ò tí ò ṣèkà tí ò ṣe ojú méjì gúrẹ́tì lè ní tiẹ̀ lọ́wọ́ ó dàbí ìgbà tí mo kọ́kọ́ mí tẹ̀gbọ́n bàbá Mohbad yẹn bàbá Mohbad tá à ń sọ yìí náà ṣe rántí pé mo ti jáde fún wọn tí mo sọ̀rọ̀ sí wọn but yorùbá máa ń pòwe kan ó ní mọ̀wà fóníwà òun ló ń jẹ́ ọ̀rẹ́ mọ̀rẹ́ mo wá ti mọ ìwà bọ̀dá yọ̀ mo ti mọ̀ wá bàbá mo ti mọ̀ wá gùrẹ́sì a lot of people that have surrounded me in this little time tá à ṣe justice mo ti mọ̀ wá everybody so ìwà everybody mo fi ń bá wọn deal because tí n bá ní kí n máa deal pẹ̀lú ilé ìṣe báyìí ilé ìṣe báyìí ṣó ti yẹ yín igi yóò da yọ́nu ná igi yóò da yọ́nu ná igi wo ló fẹ́ ṣe oúnjẹ jiná so mo mo tolerate a lot of people pẹ̀lú àwọn oníṣẹ́ ń gbọ́ mi now wọ́n wá mú kí ló kọ ẹ̀ mo ti gbàgbé ń sìn arífá ńlá jogún wọ́n mú ìyàwó ẹ̀ dẹ̀ pé gùrẹ́sì lẹ́sẹ̀kẹsẹ̀ pé wọ́n ti má rífà o gùrẹ́sì ibi tó wà ó gbé mọ́tò ẹ̀ straight ó lọ sí ìkẹjà police police station níbi tán náà sorry gùrẹ́sì béèrè lọ́wọ́ ìyá ẹ̀ pé ó béèrè lọ́wọ́ ìyàwó arífá pé ṣé ó ní nọ́mbà wọn wọ́n fún ní ó náà fi nọ́mbà kan sílẹ̀ ó dẹ̀ pé nọ́mbà yẹn wọ́n dẹ̀ sọ fún wọn pé àwọn wà níbí báyìí àrífà gan mm, gùrẹ́sì gan ṣáájú wọn débẹ̀ wọ́n dẹ̀ débẹ̀ bá nìyẹn wọ́n ní fine wọ́n fún àrífà ní petition ibi tó ti arrest ẹ̀ police station yẹn ló ti mú petition lé lọ́wọ́ ṣe ń gbọ́ mi Munis Banire lọ́ọ̀yà Elégùṣì ló kọ petition yẹn tó ní kọ́ mu fún Elégùṣì ló petition àrífà Oh, Westo náà wà nù petition yẹn now ìtorí wọn rí wọ́n dìídì tẹ̀lé Westo lọ Southside Lagos wọ́n tírèlì wọn lọ Southside Lagos tó ń gbé tẹlẹ rí pé olórí burúkú àwọn pípì yìí hàn ráyè ṣùgbọ́n ìgbà tí Mohbad kọ pé ẹ gbà mí wọ́n fẹ́ pa mí ẹ ṣàánú mi wọ́n fẹ́ pa mí ẹ̀yin ọlọ́pàá ẹ ju lẹ́tà yẹn sí abẹ́ carpet ayé yín ò ní dáa gbogbo yín ìṣẹ̀dá yín ò ní ṣe rere láyé tó bá jẹ́ pé eré gbogbo akitiyan tẹ̀ ń ṣe fún Elégùṣì ń sìn lẹ́ ń ṣe ibo lọ́sí ń pè mí. tiktok mú bọ̀ ṣẹlẹ̀ yìí tẹ́ bá ń pè mí tí bá ń ṣe ṣó máa block yín o máa block yín because you should know that tó bá mọ̀ pé mò ń ṣe ṣó wàá tẹ̀ kọ́kọ́ text ṣé kan tí mo sọ yẹ yín tó bá jẹ́ pé gbogbo effort yìí kẹ́ fi ó díndín odindi èkó sílẹ̀ kẹ́ máa lọ sódindi abẹ́òkúta láti lọ mú westo ẹ tírè ilẹ̀ láti lọ mú wọn wá rí westo mú wọn wá mú ìyàwó ẹ̀ ṣe ń gbọ́ mi wọ́n mú ìyàwó westo ìgbà tó débẹ̀ um, wọ́n ní kárífà kọ̀ọ̀kan àrífà ní òun kọ̀ọ̀kan àfi tó bá rí lọ́ọ̀yà òun God bless everybody that stood by àrífà um, gùrẹ́sì wà ń bẹ̀ wọ́n ṣàníwọ̀n lè fi àrífà sílẹ̀ àti ìyàwó westo ẹjọ́ ṣó jẹ́ kí ṣe ń gbọ́ ṣó jẹ́ kí wọ́n ti ìyàwó westo náà mọ́lé ṣẹ́rí nàìjíríà is full of oppressors ọlọ́run dẹ̀ máa gba mẹ̀kúnnù lọ́wọ́ wọn níjọ́ kan wọ́n wá tún ti ìyàwó westo mọ́lé ẹjọ́ ṣé ìyàwó westo dá sọ̀rọ̀ justice for Mohbad ṣó jẹ́ kán tì mọ́lé wọ́n ti wúmà yẹn mọ́lé títí dijọ́ kejì wọ́n wá fi sílẹ̀ wọ́n yìn wá westo ṣe ń gbọ́ mi now ó wá dijọ́ kejì kò jẹ́ kí arífáwà mẹ́yẹ ju forty eight hours lọ according to the law wọ́n wá ti ń pe Elégùṣì láti ìjẹta tán ti máa rí fa kò gbé fóònù true àtàná náà wọ́n pé kò gbé fóònù mi tí mọ update bí ṣe ń bá yín sọ̀rọ̀ gbogbo àná náà wọ́n pé kò gbé fóònù ṣebí wọ́n lo competition why are you not picking your phone to come to the police station or àmọ́ ẹ̀pọ̀ lè wá sí police station wọ́n àwọn èèyàn ẹ̀nà kọ́ lọ sí police station kẹ́ lọ fojú ajé kan ní sọ he didn't pick the phone up till yesterday so nǹkan tálífà ṣe ìwà ń bẹ̀rẹ̀ nìyẹn bọ̀ lágbára ọlọ́run ọlọ́run á yọ jáde very very soon Arifa is coming out ṣó ti yé so ẹ lọ fọkàn balẹ̀ ṣe ti gbọ́ now kí ni mo fẹ́ fàyọ Sherry, we are all equal in the presence of God òfin tó mú Elégùṣì tó ju petition tí di kọ pé threat to life tó ju sábẹ́ carpet òfin yẹn náà ló mú òfin yẹn náà ló mú Elégùṣì sì ń ṣe ń ó wá ń sáré kìtàkìtà ẹ jẹ́ kí n já yín sí o ṣẹ́mi ọ̀kan tó ṣe ń sáré kìtàkìtà yẹn just because ṣe ń gbọ́ just because ẹ mọ̀ ọ̀kan tó ṣe ń sáré kìtàkìtà just because o ti rí pé omi tuntun ti rún ẹja tuntun ti wọnú ẹ̀ ó rí pé àwọn pípù yóò mú ní kékeré that is justice mo sọ fún yín pé sitting sitting royal father kan ó pé few months ago ìgbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní àtàkẹ́ ó ní kó má disgrace orí adé ó ní kó bọ́ta kó lọ dìbọn nǹkan ọmọ tí ò bá mọ̀ rí kó lọ sọ̀rọ̀ ọlọ́run ò ní sọ nǹkan kan o ó ní newspaper ò tí ì gbé ó ṣe wá jẹ́ pé òun ló ń sáré lọ bá newspaper ń sìn just because ó rí i pé we are not backing down mo dẹ̀ ti sọ fún yín tẹ́ bá lọ wo show tí mo kọ́kọ́ ṣe ìgbà tí abẹ̀rẹ̀ justice for Mohbad mo sọ statement kan mo lẹ́yìn tẹ́ bá wà lẹ́kọ̀ọ́ ẹ má dá sọ́rọ̀ yìí ẹ dẹ̀ ti dá sí nìyẹn tẹ́ wá rẹ́nìkan tó sọ pé wọ́n pòun kóun má dá sí mọ́ irọ́ ni ẹ̀rù ń bà wọ́n ni mo ò dẹ̀ bá yín jà please for your own safety ẹ fi sílẹ̀ fáwọn tó wà ní diaspora for now i'm begging you in the name of god for your own safety ẹ fi sílẹ̀ èmi ń bọ̀ june ten mo yìí ń sọ tó bá fẹ́ mú mi pé mò ń sọ òótọ́ tó bá fẹ́ mú mi pé mò ń sọ nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ẹ jẹ́ kán mú mi Fẹlá kó tó gba òmìnira nígbà ayé ẹ̀ wọ́n mú náà ìwọ tó bá ń fẹ́ tó sọ pé o fẹ́ máa jà fún ẹ̀tọ́ ọmọ ìlú tó fẹ́ máa jà tó fẹ́ jẹ́ tó fẹ́ jẹ́ Um, báwo lẹ ṣe máa sọ kí nìyẹn èèyàn máa go through fire gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lẹ́ni tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ẹ lọ́wọ́ wọn wọ́n ti go through fire wọ́n ti fi oríṣiríṣi wọ́n ti fi wọ́n ti ṣe wọ́n so tó bá jẹ́ pé èkó ti máa lọ yẹn náà tó yẹ pé máa ṣe mí ń jàǹbá ni ẹ jẹ́ kán ṣe náà tẹ bá máa sọ ẹ máa sọ pé ah ọmọ yẹn dẹ̀ sòótọ́ ẹ wo nǹkan tán ṣe fún I am going to Nigeria and nobody born of a woman àbí tó fi àdá gbé jáde nínú ìyá ẹ̀ ló máa ní kí n má ló máa dá mi dúró i will come mo ti sọ fún yín mo fún yín date gan normally mo fún yàn date mo kàn máa dé nàìjà lẹ́ẹ̀ máa rí mi but mo fún yín date kẹ́ lè wá fún mi ní welcome party láti airport ni ẹ ní ṣe oríire tẹ́ ẹ bá dúró dè ní airport ikú ló máa pa yín ẹ̀yin olórí burúkú ọ̀bàyé jẹ́ yìí ẹ pa odindi ọmọ ṣé adìyẹ ni ṣé eku ni elégùsì kí lorúkọ wà nínú petition ẹlẹ́kẹ̀ pọfupọfu kí lórúkọ wọnú petition ó wá ń sáré kiri òun mú àwọn tó ń sọ̀rọ̀ ọ̀run á fìyà jẹ tẹ bá rò pé àwọn èèyàn yìí ò ní ọlọ́run tẹ bá rò pé wọn ò ní èèyàn wọn ní ọlọ́run wọn ní ẹni tó ní igba ọmọ kò tọ́lọ́run pa ní ọjọ́ kan mò ń sọ fún yín sìn ẹ̀yin olórí burúkú dédé ẹ̀yin olóṣì ẹjọ́ mò ń bẹ̀ ni GoFundMe please support the GoFundMe please if you truly want justice, justice is not about ranting alone. Justice is not about updating. Justice is about, is about supporting the cause to, to pay the lawyer. Alhamdulillah, at his half, I need 15 million, please. I need 15 million, please. Most of you pay 25 million. At his half, Alhamdulillah please i'm begging you in the mighty name of god ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kójú tiwa ẹ má jẹ́ kí wàhálà wa já sásán mi ìwá sórí social media láti wá tọrọ owó mi ní kẹ́ fún mi lówó mi ní kẹ́ fún mi kankan mò ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ bá wa support course yẹn please kò tí ì lọ síwájú rárá ẹ nítorí ọlọ́run please support the course tẹ bá dẹ̀ ṣe ń support yẹ ọ̀run tó ń pèsè fún ìra ilẹ̀ tó ń pèsè fún ẹyẹ ojú ọ̀run á bá mi pèsè fún yín ọ̀nà àwa bá rìdì tó mi fi wọn náà gbọ́n ọ̀hún á bá mi fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò fún yín. àti tiktok ti já mi bọ́ṣá mi tiẹ̀ mọ̀ ọlọ́run má jẹ́ kí n ti late ẹ jẹ́ kí n máa lọ ṣẹgbọ́ máa padà wá mi more time but ẹ keep it locked Sorry sorry sorry platform yìí ṣe ti gbọ́ máa padà wá mi more time mo ti late twenty mo ti late twenty minutes gan torí ẹ̀ mo ṣe kí n fẹ́ ṣe show ti banner appointment ẹ jẹ́ kí n máa lọ ṣẹ́gbọ́ ẹ jẹ́ kí n máa lọ ṣe ń gbọ́ I will see you all later God bless you God bless you thank you so much mo ń bọ̀ mo ń bọ̀. Yeah. Mo ti ń yeah ẹ jẹ́ kí n máa lọ ṣẹ́gbọ́ yeah i will see you all later ṣẹ́gbọ́ god bless you um i will come back please ẹ jẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi support course yẹn ṣe ti gbọ́ i want to give you a full mo fẹ́ wá sọ nǹkan fún yín something is happening behind the camera and nobody is seeing it but olúwa ṣeun